الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده ọ̀hún òun ni ọba alámòjútó àgbà lórí gbogbo àlàáfíà lọ́rẹ̀ nìkọ̀ọ̀kan wa ó wá ṣe nírọ̀rùn fún wa nínú ètò kò nínú ètò ẹ̀ ó tún ní ká lè máa bẹ dàsí. àdáni ìjẹ́ ìjọba ní àlàáda ẹ̀bárọ́mẹ́ntì tó wà ló wá bára wa irú ọjọ́ yìí. ọlọ́run abẹ ọlọ́run fún wọn o mọ́sà máa bá wa fún wọn lọ́wọ́ o pàápàá jùlọ lórí àwọn àdáwọ́lé wọn níbi ìlọsíwájú ìtẹ̀síwájú ìdàgbàsókè ìlú òsì tó ṣe wípé náà ló jẹ bàbá náà lógún ní gbogbo wa àtọ̀sán àgbòrò. àtìké ní àtìkejì àtìkẹta kò sí kan tó ní àtìkò ní dáadáa ń bẹ lọ́dọọdọ wọn là láyé bí ga àtiwá bẹ̀rẹ̀ àwọn àlàyé wọ̀nyí lẹ́yìn tí a tẹ̀sẹ̀ fún. gbogbo àwọn pàṣípàṣí tó ti fi àwọn ìwà lọ́sì ní lọ́sì àti lọ́wọ́ ìfẹ́ máa ń múra láti báyìí mú ti bàbá níjọ́ kan 那。 Tá bom? àṣùwà léyìí tí sì fi ń jẹ́ ìwà òbílẹ̀jẹ́ wà àṣìláàbùhà kọ́dà bákan náà nínú ọ̀nà tó lé ní èdè mi lè gbígbẹ̀ lọ́jẹ́ wàlídáàlíkà wàlídáàlíkà tó àrùn wọ́n ní káwọn gbẹdà yìí kù dàbí nìkù ni ọkùnrin tí òkú kí ẹ pẹ̀lú ọ̀rọ̀ ìyàwó ẹ̀ kò sí tó wá kéré wọ́n ní kú gba lọ́wọ́ wọn kú ní kéré lọ́wọ́ bẹ́ẹ̀. gbogbo àwọn Hello. ètò wọn ti tẹ̀lé lórí ẹ tọ́ba jù tọ́ba pa ọ́nà àbí ètò wọn mẹ́rin kan lọ. Tuntun èpè ní ìsìnkẹ́tì ẹ̀ máa ṣe ìsìnkẹ́tì wà láwù. Tòun wá lé níbẹ̀ wọn tábí lé má bí ní tábí lé má bí ọ̀rọ̀ ṣùgbọ́n ti lágbára tó ní o. Tábí lé bí ọ̀rọ̀ ṣùgbọ́n ti tó. nítorí ohun tọ́lọ́run yìí háwọn àgbàwá rẹ̀ ló fi ṣe ìwà ìnáyìnwá àgbèrè ó ṣe é lé gbọ́kọ̀ lẹ́wọ̀n wàhálà rẹ̀ pọ̀ lọ sí ìjáde ẹ̀yẹ́ sọ pé gbọ́dọ̀ lọ. olùwàrà lẹ́nu ìjọba àdìmọ̀lẹ́sì ni pé báwo ló ti reality wa àgbàdàn sọ yóò yàtọ̀ àwọn àgbàdàn kan yẹ ká máa sẹ́lẹ̀ lẹ́yìn o ẹ̀gbọ́n tá a lè fi báyìí ara burú sìnà nìyẹn o sìnà ọjọ́ ọ̀nà kan gbòógì tí máa jẹ́ kí ìbínú ọlọ́run ó sọ̀kalẹ̀ sílẹ̀ lòdì nínú aburú sìnà arábìnrin wàhálà ń bá lílọ wá ọwọ́ àti ẹ̀fẹ́ sọ àwọn àbá fẹ́ dá eléyìí yọ lọ́tọ̀ eléyìí máa burú tí ń bẹ́ẹ̀ bí géè wọ́n ní màá kíyà rẹ̀ wọ́n bá wà á lè dégẹ́rẹ́ kíyà rẹ̀ wọ́n bá wà á jẹ. ونجيناه من القرية أولا نبي لتنا التي كانت تعمل القبائل نبي تقوى يا بي وبجلهم إنهم كانوا قوم سوء فاسقين أما هي يقول ما هو سبسل